العظيم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي ستر لنا زبلنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته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 iná rí yà kàrí yọ al'imam abu hanifa radiyallahu anhu ebe ya hinyanu gbọ́nà òsìrẹ̀ ìkàrí madalilu ala ojúdìlẹ̀ sasẹ́zọ̀ kò mórí àyàn bí ọ̀ka lọ́ni inóhì oníyànúbọ̀ náà ṣe rẹ̀ yá al'imam abu hanifa láàáyọ́ ni fi yá ha ga máa hẹ́ wọ̀nán iná la'afẹ́rẹ̀ ya dúlò alàlmùsír a pàtàrà wọn náà ṣe rò ká yí mẹ́ pàtàrà wọn náà samawatin za ta abraj sama nọ ni anabar rọmọdọmi

وعامل ايه سورة الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرة ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيب كلما ألقي فيها فوج سأل الخزمات ولم يأتكم نذير قالوا بلى قال قد جاءنا نذير وكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب الصعيد فاعترفوا بذنبهم فسوقا لأصحاب الصعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأثر سروا قولكم اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أمر يا ọ̀nà mọ́ni kéèsù yìí ka zalula kọ̀rọ̀in bí i àmì ní jẹ́ eré sáàmì ọmọdé kan wọ́n ni mẹ́ kéèsù zalula wọ́n ni mẹ́ kéèsù ẹ̀kẹ́ yìí wọ́n ni zẹ́ ẹ̀kẹ́ yìí mùsùlùmí tó mọ̀rí nìyí inú ìgbẹ́ ẹ̀tọ́ náà mọ̀rí ìgbẹ́ kéèsù ẹ̀kẹ́ yìí ọmọ iná ìbọn ẹ̀tọ́ ọmọkẹ́ abúrò sẹ́yìn fáàdùn iná ìbọn ẹ̀tọ́ ọmọkẹ́ abúrò tí kànga fọdí ẹtí bóhóòlù fọdí ọ̀bẹ̀rẹ̀ yìí fún ààrẹ fún ọmọ nípa wọn ìbọn ẹ̀tọ́ yìí ọmọ òmùrí ọmọ ẹ̀tọ́ ẹ̀ àwọ ẹ̀yìn sí àmì àmìzọ ọmọ ẹ̀rí sí sí bọ́ọ̀bù ẹ̀tọ́ bí àwọ kábà fọ bí àwọ kórókó fọ lọ́tún tó mú ejeki ya kaka omuri otu anya onye ụka ka ozi na mmemme ahụ ya pụọ pọteze ya pụọ pọteze ya pụọ omuri ọrụ wa ọdị mbafe وأرض ذات فجاج وبهار ذات أمواج إن يبين بني هتان هناك ذات أمواج أن لغنغين ما بغنغو بورون إن ينكو أغنون وقال الله يسبي كل هذا على وجود العليم الخبير بما ذهي الإمام أبو حنيفة أبسنا نمان sọ́mẹ̀mẹ́m òfin ìṣọ́mẹ́m inye bányẹ́bányẹ́mẹ́m ọ̀rọ̀ kọ̀bí àfihàn kàní òmùrí ọ̀nà tó nà mí òmùrí ọ̀nà àbọ̀ yẹ̀ bá mi amẹ́ni ń kéde bèrè àbẹ́fà sáré. bí hu ọmọ ìyẹn rẹ̀ bá bẹ́ẹ̀ tẹ́ iná ọbọ̀ náà bí hu. sanwó-rẹ fún ìjísọ̀kejì èrè kẹrì àmàmìyẹ fọ́nfẹ̀rẹ̀ fọ́nàdà bí ọ̀rọ̀ ẹ̀sẹ̀kẹ̀ náà dàdọ̀rọ̀ náà ká ìhà ní túkọ̀ náà dẹ̀ wọ́n ni ẹ̀rà kàkà ọ̀rẹ̀ ká ibi iṣẹ́ olúgbù lọ́rọ̀nù àfọ́mẹ̀rẹ̀ yìí ẹ̀họ̀rọ̀ gbọdọ̀ náà ni tó náà náà náà tí náà bá الملك الأعلى إليك رسائلا لقد خطها لولا تأملت خطها على كل شيء ما قال الله باطل Okay, wata ne shi abi iso muri tunani duka ne shi a ciri ne ya ta hannu duka ne shi a bohem o ya ne ya kari mmetọ ọrụhụ n'uwe omorihi amanyere eba omori uh, wa na mma kọrọ afọ ya ka eko na omori ominyawa gemege na ọbịza ịza abịza na obiri chi والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون والسماء بنيناها بأيدي أمريك سما ظنانين بأيدي إرقاتا أكتا نسمين أكتا ظنبان وظاتمين وإنا لموسعون أه وما هفاء

wẹ́nà wọ́n ṣe pèsè lúwẹ́ sí lúwẹ́ sí mi sámà rí ìsúsámà sí ní dẹ̀wọ̀n kú ní pèsè ẹ̀bẹ̀rẹ̀ àhọ́ wọ́n á mẹ̀wẹ́ kẹ́yẹ ẹtí èso ònòzè rírí sámà àmọ́ sámà mẹ̀ sí dẹ̀wọ̀n kú ní pèsè ẹtí ọ̀rẹ́ sámà وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون أمري أكتي صنبا يطن توا أيري توي نافان فنعم الماهدون أدن يورا إنا يقولون أمري توا لما نقوى بس نهيبه إنا يرينا bí àkàrà ìrahó bí àkàrà ọdọ bí àkàrà ìfèsù bí tó wọlé nìyí. bí a máa hẹ́rà nínú sámà a máa bàrí gbìyí dàgbò ríyì akórí ẹ̀ máa rà yàrá kan ní ọmọ yẹn náà èsì yẹ èsì yẹ ìka anyị ọ̀ọ́bù anyịsọnye umekọ bọdọ wuni ẹwọ pụmụ n'ọrịa ahụ na aka ya ọbụ ọwụwa ịna bọrọ ofe ụsọ ọkọ ịma na-awa bisu ahịa ka ọchịa na-erisi na-awa ọ̀rọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀hẹ́ ẹ̀nẹ́mọ̀ ọkọ bụ tuntun ọkọ̀ bẹ̀ wẹ́ẹ̀hì anábà mẹ́yà nfààní ọmọdé yìí yọrọ. ọ̀fọ̀ mẹ́rẹ̀ yìí iji ya sí kẹ́ọ̀kà báyìí nọ na etu ìsọ́nìyàn niile nà á ní àìplanẹ̀tì ama ina kula ba ehio ovomi ovomi ọmọ rẹ yìí bọ́ọ̀sì kẹ̀lẹ́ kọ́ máa nke ụzọ mọ́nàbọ́ ama ẹ̀yẹ ọmọ òyìnbó ẹnu ọmọ ahịa planet otu ya ọmọ ni ọmọ èyí na ịdị ẹ̀ aṣọ

bá mi yàn fàmí ìrẹ́wà ọ̀pẹ́rì bá mi yàn fàmí. wọ́n ní ní ọmọ yẹn tó fẹ́ àdúrà àmì nàbà ìlà àdúrà àlẹ́bí hún fi yìí mọ́tọ́lì fúnà kàlá sayálà. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل سباتا وجعلنا النهار معاشا omori ọkọ náà máa rọ́ní àsọ̀kọ̀ mú wọ́n tó e lọ́ni mìíràn ọkọ̀ bí ẹ̀rẹ̀gù yìí lọ́ni máa ọdún káyé yíyé sí ìṣọ́ عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بدياء بدياء أفلا تم أفلا تسمعون أمريكا إيه أوكي أنا أمري أنا أمي إراه فغراه بارا نوتي ذنكو من إله غير الله يأتيكم بدياء ɛmɛ ɛfɛnɛ omori ɔsa ama nana nyɛ nsi etu hɔ yi ba iye ɛfɛ na ɔwɔ mu afɔbakara etumi nja alallahu aleikum nahara sarmadan ilayi mu kiya man ilahun gairu la yati kum bilayin sakunu na fi afala tafsiru ɔmɔ omori ɔmɔ ɔmɔ mi ɔdo. kọ̀wọ́ bó bọ̀ọ̀rọ̀ bá fányẹ̀rà ho na wọ́n fi ìdẹ́nìkù ẹ̀nọ́bì ọ̀bọ̀bìrì mọ́ na ọmọ rí amányẹ́wọ́ síra ho báyọ̀ ní àyè na ní ẹ̀fọ́ họ yíyẹ yẹ ní rẹ̀tẹ́ mi lọ́tí ọ̀tọ́ ọmọ rí mi. Professor Mahi Muhammad Hasbun Hasbun Nabi, amabi Ra'isu Kismil Finziyah, ọmọ bi hod department of physics ẹni university ní ọ̀rọ̀ anáhìí ayin shams anáyẹtí egypt ọmọ chana àná science professor amin in physics ọmọ àkàrẹ́ yà mọ̀ ọmọ àti science ọmọ àyè science bọ́ọ̀mọ̀ wọn jẹ́ mi ẹ̀ náà yìí sáà yẹ sáà máa hìmbò rẹ̀ ọtí ọrụ n'ọnwa wọ́n jí na na ẹ̀sẹ̀ máa hẹ́ fáyẹ̀ ọ̀rẹ́ sáà hẹ́ tẹ̀sí yìí mbà ọ̀rẹ́ tẹ̀sí mba mbà sáà hẹ́ mbà ọ̀rẹ́ tẹ̀sí yìí mbà ọkọ̀ ayé yẹ sọ́tù tó mọ̀ nínú. báwo الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الله الذي خلق سبع سماوات أمر يقنطون سماهين بنا ومن العبد مثلهن أظن مرتني أتيس همبا يتنزل الأمر بينهن دون أمريدني كما يتينا كمتيس إنسان همبا أتيس همبا لتعلموا أن الله على كل شيء قدير أبدي آياتا يون أمري أمزم كتتسا بذاتني وأن الله قد أهاطا بكل شيء علم بأرأيكم أمري أما يكارا بساسا كتي أصلاة أمريدني Uh, muhammad hasbun nabi anayi professor of physics bama ka ni esi ihe nka anyị kwa ma hi n'onye ọsa adịkwa ma anyị tezu ihi n'onye ọsa otu nso ya nọ na ọsị na nị ọka wuri m ite nso ya nọ na anị na nị anyị tezu ihi n'onye ọsa zahuri ayọ nọ ọsọ tuntun omori okete ezuko nkonye ya n'ihi na onye n'ọba anyị ọnụ ọrụ enye sama weta ihe e na kesọ ndị erisa ndị erisa ma obe baa eke esọta anatọ ahụ na akọwọ n'ire ere ebe abụọ mmadụ nwa ọhụrụ mba na ọkịpụrụ ọsọ ntụ bàbá àtànìkà yìí tafsir nínú sí yìí ká má mẹ̀yà ni ọdún yẹn náà nàbà muhammad sallallahu alaihi wa sallam ọmọ kà iná dúró náà mi ká yìí allahumma rabba samawati sabi'i wa ma adlalna wa rabba al-ardina wa ma aqlalna iná dúró náà nàbà muhammad yìí ni ahìí omori lókè omori èwo bò hí náà sàmà èhìmbà èwo bò hí náà sàmà èhìmbà.

ní oṣù lọ́tún náà ni. báwo àtàá nìkan yìí ó nẹ̀ẹ́nẹ́ náà ọbụghọ ọhụghọ the science the research do bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló tù náà jòzí kẹrẹ anyị rie n'omuri reka ile omuri reka ka ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير أمر يكنا سماوات خلق السماوات والأرض أريد نسمع أريد وما بث فيهما nígbà bàtí ọ̀rí tó nà ọmọ orí gara hí ní ní nánì ẹni ní sáàmà àti mẹ́tẹ̀ náà ẹni ìsọ̀pà inú náà wọ́n wà lájọ́mọ̀ ẹ̀hìn ìbáyà ṣáàù ọ̀dí ọmọ orí ọkà yìí àbísọ́nà màá ní gara tí ní tí ní ara ìrírí ọmọ kata ọ̀nà bí fúnra rẹ̀ sùn. bí pòfẹ́sọ̀ náà ni pòfẹ́sọ̀ of physics náà kàá ní ká yé iná ìwà kó wa gbọ́ náà nàá ibi kò mórí ọ̀mẹ́ ilé hàn náà àbí bí ìdè ní kúrò ibi kò mórí ọ̀mẹ́ ilé hàn náà ní i research scientific research máa ní iná hàn. òwò wọ ọdọ àwọn ọmọ ènìyàn ní tìyí náà lọ mórí ikú ọrọ gẹ àbí kó máa lọ dẹkú ìkìyàmà láti ọ̀tọ́ mú rí mi báà ta yìí káyà káyà ń wọ́tí rẹ̀ mẹ́ka na àánú nànyẹ́ mẹ́ra ẹnu yà ká yẹ ká sọ ọba. professor of physics muhammad hasbun nabi bàbá aṣọ شال القرآن دولة كان في الحمد لله رب العالمين أنه مريسي من سورة الفاتحة سورة فاتحة القرآن duka da isha a wasu kano mari kakare sama bi himba etes bi himba alhamdulillahi abu a fi kubo mori rabbil alamin o mori ya na muhimmanci a bai hepiti وقتري ومن أعلم آه الحمد لله رب العالمين وفهم بعضين القرآن فهم بعضين القرآن يسوع ليلي إيه بابا أنا بنا يسوع الفاتحة أنا باين الحمد لله رب العالمين أوبا أوبا سلطة يوتو مريني بيسوع they are nisratul an'am amaso 45 izo muri ataka yi fakutia dabiru lukomi ladina zalamu walhamdulillahi rabbil alamin jomuri kare ya ijanduko da ribehi ọmọ mi wu ẹtẹ omori kò náà wu abẹ mẹtẹ pìtì abọ ẹ náà yẹ ẹ nana mẹhùn ẹ yẹ sọdún mi walhamdulilahi rabbil alamin aba afeko ɛdama ano omori ɔdun amegusi abe abe ekpiti ɔba ɛka ɔnabana yi sɔti yunus anatɔ ayɛ ɛwo izo omori ɛka ka yi da awa nfiya سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين إجا مريا كريا الجنة أمريا نظر ذلك في الجنة ما كان يوافد ونظام أيضا دعواهم فيها سبحانك اللهم أدوى نظام كيامي أطري سبحانك اللهم أني بير ومريه سبحانك اللهم وتحية فيها صلاة ọdún máa ṣe ẹ̀kọ́ ẹ̀wọ̀ iná jẹ́nà ọmọdé asalaamu alaykum à ń kí máa ṣe ẹ̀kọ́ ẹ̀wọ̀ iná ọ̀nà náà wọ́tàhìyẹ́tò hom bí ha sàlá wà á kírun dàwà hom àmì alhamdulilayi rabbilaalami. amara amadé náà bẹ́ẹ̀ bú ìpòrò ní yẹ̀yẹ̀sá ọmọdé káàkiri yìí alhamdulilayi rabbilaalami. ọgbọ́n náà. ọ̀nà wọn náà ní sọ́ọ̀tù sọ̀fà one eighty two سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ìjọ mori yìí ìjọ ju nínú ìbá ọ̀nà ó mori àwọn ọmọ ọ̀nà kàtà ọ̀nà ọmọdé ọmọ yìí náà yóò pàtà ọmọ wọ́ta ìsọ́nà rí ọ̀rọ̀ kàtà ọmọdé kò lóògùn sínú ọ̀yá mi wọ̀sálàmù na alàlùmọ́sálì ayé ọ̀rọ̀ tó àbọ́nkú nìmi wàlhámdùlìláàyè rọ̀bìlà àlàmì lẹ́kọ̀ọ́ ní ọmọdé rẹ̀ sí ẹ̀kẹ́ ìrọ̀rùn ọgbọ́n yìí ọgbọ́n náà ọgbọ́nwé ọmọ náà ní sọ́tù zomari izo mori akaka yìí wàtara mmala ikata ha fina min hawan larsh يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين أهو يكو أهو يسوة الزمر

sereza eza ọdúnnà jẹ́nà rẹ́rí ọ̀rọ̀ àwọn òmúrí ọ̀zá ìrìkà tún náà ọ̀zọ́ ní jẹ́hànnàmà rẹ́rí ọ̀rọ̀ àwọn òmúrí ọ̀há ẹ̀họ́ ọ̀nà ni وقيل الحمد لله رب العالمين إني أنا ẹgbẹ́mọ náà sí omori okó náà fi kó omori ọ̀rìkà àtàkàyè anatoa ohimanyi onazamani misofu ghafiri anatoa aya 65 izo muri akakai huwa alhajju la ilaha illa hu fabi'uhu mukhlisina lahu ddin alhamdulillahi rabbil alamin huwa alhajj omuri kono yaran ono omuri ono yaran

abọ́ọ̀kíkún ẹ̀gama ọmọrí ọ̀bìnrin rọ́bì samáwáàtì ọmọrí anábóhiná yà àbí sámà rọ́bì lárìbì àti ọmọrí anábóhiná yà àbí tẹ̀sù rọ́bì lálàmì ọmọrí ya yà àbẹ́ anábó pìtì A doctor or a professor physics, Muhammad Hasbun Nabi, baba kani ọdị ya mọ nọ na mori ba sebe a ama ba wuye mba daga mẹwa sọ ọbẹ jòdì káyé sọma ọmọ mori òwò hinna ya ni sọma himba ètò ìdí mba ọmọ mori òwò hinna ya ni ọdọ wa nye ha na mọ ẹni akọ na ọmọdé ọmọdé òwò hinna ya ni ọmọ ìhẹ ọmọdé ọmọdé.

ọkị a na ọma ekọrọ ebe bụ ihe mba tini a gbajizi ogburu izi kaịrọ kọrọ na eke ọbụ kesa ọbụ ihe mba ihe mba ama medeni bọ́bọ̀ kánìkà yìí ọkẹ scientist ní bá wà jìn ẹn ọ yíyí wọ tẹtẹ ẹnlẹ lọ mẹmẹ èyí yìí tẹtẹ ọ mẹmẹ èyí yìí tẹtẹ ọ mẹmẹ kékeré sí ya kuru tsoke ba ee teknọlọji ọwa na ka anwụ niile nye ndị agba nwe nwe na agba nwe nwe na-eme na pụrụ eke esi kpọkọta ya asị na ọdụ wee tụọ esi wọ ya akwọ họ asị na nne n'ihu ya na ya ɛyɛ ɔne ma hɔ ɛɛ sɔmi paapa ɛmɛ akutua sɔmi papapa ɛmɛ atua wotu mi sɔmi paapa ɔmɛ ma ayé sɔmi sɔmi ma bɔ mɛmɛ akɔya ɛmɛ wɔ hɔ ne mewu dɛ kake sɔmi paapa wɛ ɛwɔ ɛna ɛhɔ pɔ ɛwɔ ahɔ ne mewu ɔpɔsibɔ. wéèrè kà bọ́ túpítúpá ní ẹni èyí ẹ̀mí bíi ádámù àyìn mẹ́ ẹ̀rẹ́sẹ̀ ẹ̀rẹ́sẹ̀ tí ìṣẹ́ of earth ọmọ nìkan náà yẹ ọ̀nà yẹn náà bẹ́ẹ̀ wọ́n yẹ bírò kẹyàrá àbàdé bírò na kọ́ bísà kwa yẹ ẹ̀rẹ̀nyà kàrí amẹ́ríkà ni wọ́n àtàkẹ́ amẹ́ríkà kú wọ́n mórí ẹ̀rẹ̀nyà kàrí amẹ́ríkà wọ́n Ilé eh, tù sáyẹ lọ́wọ́ àhọ́ nínú ewu ẹ̀rọ káàì etí èsì pọ̀ àpọ́nà nù tẹ́lẹ̀ náà yìí wọ nínú ewu hù ẹ̀rọ káàì ìmọ̀wọ̀ èdè èkó wẹ́ oríhu ní nà ọ̀rọ̀ ọ̀hún ẹ̀yàn ìwọ̀n fàtìmọ̀ inú àbẹ́tò inú àtàyè oríhu ní nà ọ̀rọ̀ ọ̀hún ẹ̀rọ ọ̀yìn ọ̀rọ̀ kọ́kọ́ ìràwọ̀ nù ètò ìyànà oríhu ní nà ọ̀rọ̀ ọ̀yàn ìwọ̀n bẹ́ẹ̀ ni wíìtì ní wẹ́ẹ̀d fóònù tọ́jú ni ewé wíìtì náà ẹ̀nà máa wá ẹ̀nà máa wá inú inu ọ̀nà ìkònyẹ́rẹ́ nínú ọmọ yìí ọ̀nà òwúrẹ́ ọ̀nà òwúrẹ́ yìí ni ó yí ẹ̀sìn nínú àná sẹ́ẹ̀bù hàn máa kàrí yìí na wọ́n rẹ̀ náà nínú báyà

muri ọmọ bàbá yà ilé ọ̀rọ̀ ìdùn fọ́bá ilẹ̀ amẹ́ríkì ilé nnama nínú hɔ ɛ ama ba na amẹ́ríkà ẹ̀ náà ní ilé ìké wọ̀ ní yàtọ̀ náà nínú hɔ ẹ̀ dá ama ní paapa náà nínú hɔ ɛ mr wank ahọ́ mr wank yàrá ìlọ́rọ̀ máa sọ ìyá àwọn ìjọ náà bá bẹ̀ islam. the Malaysia, Malaysian newspapers ẹ̀ṣọ́ inú mọ̀bọ̀ newspaper ní Malaysia ọ̀ṣọ́ oh, ilẹ̀ Islam á mẹ̀mẹ̀ báyà ọ̀dùkà ọ̀bẹ̀rẹ̀ mọ́nà nínú wẹ́wà rẹ̀ lọ́dọ̀ tí Egypt dájú ẹ̀wọ̀n mọ̀ mẹ̀rẹ̀ èzì lọ́wọ́ tí Egypt ìjẹ́ ẹ̀yà ọ̀dẹ̀ èzì ìjọmẹsà láìlà sí tù dí làbẹ́rin náà yóò iná Egypt báwo kàkàkà Allahu akbar Allahu akbar a'a ah, ah. Mr. Wang ina aka nọba ma amaya lọ́wọ́ na zai kusi lórí tèèyàn ọwọ́n Allahu akbar Allahu akbar an sọmọ àwọn ẹ̀nà náà yẹn aka máa má di yẹtẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mẹ́rin ní kí sọ́wọ́ dáa fẹ́ dọ́bà zí.

yọmọ mi nínú hwẹ lóbi tí ẹ fẹ nínú hwẹ ọwọ pápákọ nínú wọn ìlú àbọnà. lọ́kì òkè orí mi. ìjọba rẹ ma na west america wọlé tí egypt lónìí ma books sí islam islamic literatures islamic books òyìnbó ẹnẹ́mà mẹ́kẹ́ ni ẹ̀ ẹ́ àbá àwọn ní sáà. eya mmiri chekara eya mmiri sachekara sọnọ islamic literatures iwe ilipi islam ilipi islam n'aka aka ne n'ahụ ere ihe na-egwu na mmiri sachi nwụ na nne na-egwu ịnọdụrụ mere dọshọpe ka were gwa gị ọnọrọ adị islam ọnọrọ adọghị omori ikonyere genegene. lọ́tí ohun tó wọ́n rí ní sẹ́wà màmá ìjí mr wang ọmọdé islam wáyé fún american nímẹ̀ the american government sẹ́mẹ̀ dẹ́kúrẹ́ ẹ̀hún kọ́ra mi america mọ̀sánmá dẹ́kúrẹ́ ẹ̀hún kọ́ra mi ọ̀yìn ní union ní nasa nasọnụ na na-ereti sabi anya amabụ ewu historians abụ ni ama ahịhịa nne pọl senior i current affairs nasa my ẹnu náà mọ̀ wẹ̀ full full meaning náà ẹni lágbára ní ipò ẹ̀yẹ̀tẹ̀ àwọn kí books lágbára ẹ̀ ẹ̀rọ ìwọ́n mẹ́rin ẹ̀rọ ìbùkọ́ ìwọ́n mẹ́rin ìbùsà books Eh? sẹbi fún mi nìyí nasa association eh, ọkọ ngwa na naanị ya ọbọ and ọnọrọ na ọmọdé islam ọmọdé nípa aka naanị n'ụhọ ya ọsọtụ ntọ ọmọdé ibi nìyí tinye sọlẹtụ na mẹni onye kere ete si challenges nọ ee eh, anọ n'okoko omori ọya tinye ka anyị tele njem abịawa ahụ ọdụwa n'esuru ahụ na-eme na-asọ ọkwa eje ịma anyị mmiri zọta ma emrọtire ikonyere ọgwụgwọ ma ntu ya wasị na mmiri anyị bụrụ m. agbuka bụ kama ya fa ha ọ mere ya mma ma anyị nipa mba dị na akịsa ya gbara anyị nọ n'ehi anyị fọwa ọka anyị na Remember our man. Some reason. Because of just one word. Two hours. Wọ́n pọ̀ sọ́nire, ihò sọ́nire, màá mi náà sọ̀rọ̀, mi ní náà sọ̀rọ̀. Kẹ́mi kẹ́mi yìí rí wọ́ọ̀dù ọ̀nà. Ẹni náà bá wà ká àwọn àmà ẹ̀yìn náà yòó. Lọ́tì ń tó mo rí nìyí. Dọ́ọ̀ mo rí bẹ́ẹ̀ sọ́yìn ìdùnmí náà. dahore hụrụ no kɔrɔ ho dahore ho no association association ne nnam wa di islam far away mr wong sɛ wɔn aka baka yi e, fakɔtu wɔ bi fati wala kinani wajɛ to lɔɔ ɔka ma ama ere lọ́tí ohun tí ó mọ̀rí nìyí islam islam anìkàwà yà ẹ̀kọ́ náà mẹ́ lùwàyẹ sẹ́fẹ́ lùwà mẹ́ lùwàyẹ sẹ́fẹ́ tó jẹ́ mẹ́rin náà lùwàyẹ sẹ́fẹ́ ta hàn ẹ̀bì káwà mẹ́ tọ́tù kàbí orí mi túkà mẹ́ dẹ́ ọ̀rọ̀ àmì ẹ̀yìn bẹ́ẹ̀ máa sùn wùtù. Mangu zini kiwani. omori ọ̀nàwọ́ orí ọ̀nàwọ́ ọ̀sẹ́mi láfíà ẹni ni ẹ̀hún ní ní ètò ẹ̀kú omori ọ̀nàwọ́ òsì kílẹ̀ kú ni mi òsì kíláfíà kú ni mi ẹ̀hún ní ètò ẹ̀kú omori ọ̀rẹ́ ìdí kẹ́kọ̀ọ́ ẹ̀yìn o àmín lọ́tún tó omori mi. níbi tó yà mí mẹ́jìká yìí màtí mi rẹ̀ wọ́n agba na ibiri ogboro amaghị ịrọ n'ime anwụ na naanị Wa e, e, ya kí islam nana na mí lókà yẹ wọ́n sì ká ọmọ kọrí yìí lókà yẹ wọ́n sì ká ọsùnwó ṣọ́ọ̀sì ni bàtà ẹ̀tọ̀rẹ̀ ló wà n'ụwa na jere omori na omori odo onwe ehi kìsọ omori wà bá ní tó ní hàn náà kàwọ wọn dẹ ẹni rọta yẹ mi hà ká ní dání kúdé ní pé wọn ní ní oṣù mẹkú ìtì yá náà ìgbà kisa so hunan mu da ya kanu sabu na ka ka wani nike nike da azụ ma he ka chopo da ma he ka ba bo amin ya ka ya ha aka ime wuni re aka ka wesi rubanya omori o yesikayaba naye esobe naye tauhidi onumota ataki tauhidi ona bi oyisisa tini kunyara luere luere ka esomi kunyara obi luare ego so tini kunyara na asanyo oyizari kayo asanyo so zari kayo sáà yìí tauhid ọ̀sán sharia kana kuozi ya omorihi afuka aka anyị nri ma omorihi ịnọkwara n'omorihi ile ya ọnụ inejiwa omorihi ile ọnụ ine omori meme kara ya ọnụ enyiri ma wasiri ma kana kuozi ya enyi sọrọ na wasọrọ ka aka anyị fere n'eka na kuozi ya ina abajuwa ọrịa n'ọrịa ihe kee ọ̀rin náà tún náà tún náà ó múrí ọkọ̀ yìí kòlùhù ọlọ́ọ̀hún ahad ìwọ́n tó múrí kàrà kò múrí ìkùnyẹ́rẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọlọ́ọ̀hún sọmad ó múrí ọ̀nà ọ̀nà àwòrán yìí níwọ̀n àbánáhẹ́ pìtì làmìyàlì wàlàmìyòlẹ̀d ó ẹ̀zẹ́ mà ahad ẹ̀rọ fẹ́ yà ẹ̀ ẹni sẹ yà nkọ ni ìsìlẹtì otu omori ni dọmori yìí bàbá àkàánì kẹrì iná ikú nana tó náà kún máa ń lọ́bọ̀ samáwáàtì wọ́n arẹ kúlélá èwo tó omori hó ọ̀sẹ̀ kẹrì ẹnibó ẹnibó ẹnibó yìí náà sàmù retí èsì ẹni tó ń sàmù retí èsì ẹ ẹ yìí rẹ̀ fẹ́ mẹ́yàn ṣe wọ́ lẹ́bọ̀ yìí wákàyè àlọ́ orí yàrá ọ̀dọ̀ dɔka yi umtirna bifadlillah abaka ka umtirna bifadlillah walhamdulillah varema kai awanye ma kete ba nafa ɔdi bi husa na ìjọ kẹfẹ ni fún mi nìyí náà ma wọn náà. Let them make research in phone now. That's not your term. I am not a man here now. A cook in Jehovah, I'm not a people. If I say, if I say, if I say, eh, if I say, if I say, if I say, eh, if I say, COVID of the day, I'm not. I can tell the day I'm not. بسم الله الرحمن الرحيم ناس ونون project on me مقرأ ينان yẹ developi aluminium copper nickel titanium then ọmọ náà ni e use an ini aeroplane ọ̀nà èrè epineyi then ọ̀nà mẹ́rin anytime ọ̀nà wẹ́ẹ̀sì kọ́ abúráùsì náà mi húra ẹ̀rẹ́ wa tí o máa yẹ ọmọ ẹ̀ nìyẹn tẹ di mala bùnúmi dọ́ra check sọ́ni nasa nasa e national aeronautics and space administration society ọ̀nà mẹ́rin ẹ̀yìn tó amẹ́ríkà ẹ̀dẹ́ ẹ̀dẹ́ national aeronautics. àìsànà concern aeroplane in space or no and space administration mma àmìjọba ọ̀nà concern like society ọ̀bì dẹ́ ẹ̀wọ̀ ọ̀nyọ́ tí lọ́nà engineer tì í náà èso wọ̀ produce another concern and ní a fast through ẹ̀ lẹ́nì dé screen náà. ọ̀nà ọ̀nà ọ̀dìyàn náà di islam sọ anábọ̀ nípa àpamọ́ nínú hẹ́ lódì islam dẹ́wọ̀ gbọ́ dẹ́hùrẹ́ ẹ̀hùrọ̀ dẹ́hùrẹ́ ẹ̀hùn ní ọ̀sùn ìṣọ̀nà ọ̀nà mẹ́ta kàn amẹ́ríkà mẹ́yìn hẹ́rì islam. ya táyà ká àgbẹ̀rẹ̀kúnnù ẹ̀ na rí ká amẹ́ríkà òjìgàjìgà nínú orí islam bu islam ya fẹ́ràn ẹ̀ ní sọ́sà ẹ̀ hàn bá ọmọ bá di economic reason àgùnbé ìrẹ̀kẹ́ nìní ìjẹ́ ìkóná sí yá rí máa ní sẹ́yìn sámẹ́ríkà ní ẹ̀ka e máa anyị. E, e petroleum omuri akụ iku biti na atuwa eh? ihe nnọọ ihe iwe ka eh, otu ka ala obere ma ọ bọm ene mana eh, ikwu aha latu ihe so obere munazi nchete mama kata mgboro ya britain of dibi oni munazi ki munazi nchete britain ọrụ ha na ayụ etere lọtụ ntọ omori nini ba ihe ihu ni kama ka ọ na-ekwu ka wekaghị anya ani france onyara atani germany onyara atani britain onyara emeghi nepa bẹ́ẹ̀ aka ayẹ nka yi e. n'anyi wuwe n'ere ka nan bẹ́ẹ̀ aka ayẹ nka anyị kawazi wuvo no na ọya n'ụwa maa zaa dan germany nka yi anọ na agụba paa na ahịa ịnwụ dọọ n'ishọn britain ka ọzọ n'ụwa. lọ́nà fún ẹ̀sán ní kẹrẹ wọ́n máa wọ́n ní yínà bá ọ̀nà ṣáà ọ̀sán ìwùtìtì ẹ̀wọ́n ní britain wọ́n na mẹ́ ọkọ̀wé rí gbogbo náà nù àányíkọ̀nà ṣọ́ àádọ́kẹ́lẹ̀ kí sí anyị àányíkọ̀nà na na ịhụrụ nwa na ịhụrụ dị ọtọ. ịnya ọta ụkati wuru ọta britain mekana britain na colonize nigeria amazi amazi nigeria ọrịa daba ka anyị independence mee ezi independence ọnọba amaghị ife britain o e tetere ụmụ iso Omuru ọ̀há ẹ̀hún ló wà bẹ́ẹ̀ni nínú. ẹnì máa ń kó ọ̀há lẹ̀wọ́ tó ní nàìjíríà yìí nọ àbẹ mẹ́nu wẹ̀rẹ̀ àwọn. àmà anáde èyí mi ọ̀rẹ́ káyé àtọ́lẹ̀ ní èsì president in nàìjíríà dé ìṣúra ní dẹ́mi. èyí èyí ní sọ̀pọ̀ tẹ́mi ẹ ẹ democration bá yẹ yá. ẹ̀yà ẹ̀yà òní kàn yún un. amáde ìṣúra ní ìrọ̀ amaghị rụpiri ji ma ere ọyị naijiria nọ na ee eh, enyeza ịza maghị na ee eh, na-eji sọpọt a nneda gburu ya nọba ọba ya yi anyị ogwu ya enyi mana amerịka si ibe ihure ya enwọ enyi mana britain na si ibe ihu ya enwọ na-egharị ike nkwenwụ nọ yebe ụmụ ihe endema na-agharị ike nkwenwụ ilé ọ̀nà fọ́ fáyá yìí ni o mori bọ́mọ̀ ní bá káyọ tó mori nǹkan yìí họwọ́ òsìká ẹ̀nà àmìzẹ́ yìí ó nínú hó ní sámọ̀ rí tèṣù amáyàm líkò sámẹ̀ wọ́n àbìsọ́ra ẹnu kátà bá ń isọ́ ní wọ́n sọ wúra yìí ni dọ́mẹ̀káwá wúra yìí ẹnu kátà bá ń nínú rẹ̀ tẹ́ni dọ́mẹ̀káwá rẹ̀ tẹ́ni ومن يخرج الحج من المجيت ويخرج المجيت من الحج انا تصنع يوهون سنيكا كوكوين دا تصنع كو دا تصنع انا بوكوهون سنع يوه ان ان جنجسا اجا هورا سمي apiju ire ọnọ kaje ọnọ ọwẹ abinomi ọnọ ma n tutete koku avi ama ẹna tọhọ ne ma tọhọ ne wan abinomi omuri ọ̀nà ẹ̀kọ́ tọ́jọ́ náà ìjọ òfin túkà ozi ozu òwe àgbózi nomi ọ̀rẹ́ fọ̀hún na jẹ bẹ́ẹ̀ ìsàmányiwọlá ọ̀rẹ́ fọ̀hún ní sẹ́ni ẹ̀ àmà mi ẹ̀ bí sọ ọmọ àná yìí èrè ìtì yẹn náà ní àdúgbò ọwọ́ náà mọ̀sílọ́tì tó mọ̀rí mi. àmà ní màá náà máa bẹ́ sẹ́ni wọ́n mi yóò dẹ́bẹ̀rù la amọ̀r ẹ̀ náà mi tà bẹ́ẹ̀ wọ́n mọ̀ nìfọwọ́ àṣẹ ìwọ̀n tó mọ̀rí yìí.

ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين إن صلاتي كل إيه، وأنتم لي كاي إن صلاتي أدوى نمامي إسالة نماكو ونسكي أتابعي كوني مامي أهكام

ọnịma asasan ọnịma aheken ọnịma asịrị ya na-emu esi n'ime a mepere yi anyị ma ame ha mi anyị ma esi ukwuọ la sharikala enyoghị n'ihe ogbori ọnọ enyo gọva enyi sevene enyi sọya nkọni وبذلك أمرت وأنا أول المسلمين وبذلك أمرت إذا في ما دايمي أنتم لي أكاري asase ma ɔbɛ yɛ ntomori awo nan asase ma ɔbɛ yɛ abɛ ɛsɛ mo ntomori pitya mo nan eguko ntomori fana ma koto yi bɔ practicalize ane zo yi lɔsi mo kɔrɔ mɛ zo yi obi yɛ ahamɔ ne mɛ wa ana agbali muslimi ɔno ntomori yi ɔnɔbɔ ne papa na sɛ de ni yoo yɛ omori yi omori yɛ nɔbɔ yɛ wa sɛ de yɛ omori yi amen amen bí ibo horo mu tawhid generally ikavo ino ibabeka n'ime hụrụ nwunye tawhid rububiya onye omori tinye konyere ka omori ọtụna omori amize omori amilafi ayọra omori amekoro olorosie omori ara ameka ụkwụ enwadi ọzọza omori ọnọmekọrọ ọtụhwe omori ọnọmekasọza kwụkwụ tụhwe ọnọsịlụrụ bọbọnọ Otu otu omuli iri. Ono aya, ize onu, ohiy onu, udido adu ase onu omuli asu yoba. Ete onu, ị ka e e na nedosi. Otu lati otu omuli nini, anụsa n'amahane, abe na ebanaghị na arụrụp. ìsọ́sìn mi rọ́bù bọ̀bọ̀ náà wọ́n mọ̀ mórí kàkà ẹ̀yìn ní ìlọ́tìrì ọ̀nà lọ́kà kí ẹ rọ́bù inú ló mórí ògùn sí yọ. lùsù fi na ihe òmórí anapuna dáa nìyẹn dáa mẹka mari dáa mẹka n'ehu dáa mẹka n'etire dáa mẹka ọ tó mọ̀rí ni ọmọ àmẹ́ká ẹ àbára tó wà náà ètù ọ̀nà gàátù àbẹ́ńkẹ́tẹ́ náà ètù ọ̀nà kóòtù uyi náà ètù gbájẹ́ náà ètù ọ̀nà ɛhɔ yɛ an bɛyɛ ɛri bi lo ka yi rɔbu daaba a bi rɔbu bɛyi a maa ni lo ni larubawa ɔrɔma nyi so pɔnɔ a bi kɔmi ɔrɔma nyi riyɔ nɔ bɛyɛ ni rɔbu yɔ ɔrɔma sɔɔbi maa ma sɔɔbi ɛnyɛma bɛ kan a bi ka kaka yi sayi bi kɔɔmu ɔdɔ bi di ragwɛnyi sayi ɔdɔ bi di a bi ka kaka yi fulani yamliku kada wa kada ɛɛ mulku. Ọrakama onye ọnyị sakamana ọnyị sakamana. Adikom aya kuka ka Malik Obinadi. Sọlọmọlika ọsọ na ọ nọ na na-abịa na na-edim anyị niile anyị. O pari ọnọdụ abesanị chiri ọgwụgwọ kewado ewado dọọzụ elu Ịnụmọdụ ofe ya ọrụ ọrụ ahụ ọkpa agha ase eji

ẹ̀ma mẹ́ ẹ̀ma ọmọ yìí tìtìrì wọ. ọmọ orí ọ̀nà ohie òhìẹ́ mọ̀ náà ọmọ orí tó so inú hi yàrá mọ́ ní máa máa bọ́ ọ̀n inú na ní máa ká máa so. ọmọ tó fà bísàbísà lè mi ahìyàn ènìyàn bá omuli a muhitu ato abɔfra ìdẹ́nyé dàkà yìí plane náà rẹ̀ rìí yà lamẹ́ríkà bá nyá ní sí plane náà nìyà ẹ̀tọ́ ọ̀pẹ̀lẹ̀ yà bẹ́ẹ̀ ni rẹ́zà ẹ̀rú bóòtù àmì ìdígù yìí ó di ní dányà kílá àmì dányà atmosphere dányà mẹ́yà ẹ́ bá cloud yìí. ti play na america ti russia ti france ẹ̀yẹ́ na ẹ̀yẹ́ na hìlẹ̀ àmì omori wee tete mu o ẹ̀yẹ́ ya na ẹ̀yẹ́ ayé ayé rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ lọ́tí òtú omori ni òhì òjòbòrò almulkul mutlak òhì òbòrò ẹ̀nọ́bà omori.

ina tuna na tuna ino e. e. I no mizei ino ise lati ai ino ise wozi ino isi ino imeke odo fiye ino ise banye e. ino ibaye pe oriri miliman ime mishiriku ini tawhid rububiyya ọrụ ọrụ okwu omori a naghị enwe musulmi na ajụ anyị ọrịdọwa na ya rụwa jozi ka anyị ebe kisọm ọrịa akpapab jenyi deki kutubi sahi akpapab ọdọbi gịnị mee dọbi dị raw raw raw raw wa abidalan min al-awliya wa salihin atanna ọdọmere sun ni ni wali atazai atazai ba dọwọ wọn kò mori na ajin danyọ dọwọ na yaro wakaye iri me nwa zenene anya imerete amara veni n'ime họmọm ene aka enere a na-emerete enere aka ịkọda ee amọda pụrụsịrị lọtụ otu omori igbu ịlọdọ nọ ni jọbi ka e shọra tudi e shọra hunudi ene efesa yọba eyi sa yọba ekwe nkata atọrọ ere kwa atọrọ ɛma dɛma ne nyɛ ɔdɔwɔ nɔ ne kiri mi ŋmɔdɛ ne ɔ bɔya yowa yosa mi ye doko mu yɔ wɔwɔ de ko kukuru gɛ wa de tsa yi la wa lɔtun tó mo di ni de tsa yi bi mi ka o bi wò li ya ibi mi bi kutu bi tsa wa n'etudika ya anyị ya ozi ene anaghị kotu ebe ike na-etugbo dị n'ozi wayọ ịzabụrụ ko n'ozi omori anya nkịtị n'eti etetu dị n'ozi ọ ebe na ịza ebe nye ọkụ nsi na nne dị ya eyi zara wáyé sẹ́dọ̀ n'ozi à nkọ́wá hụ na nkẹtọ́ nọ nìyẹn ọ̀sán ni síríkò gbòòrò síríkò náà máa ń húrí pé ẹgẹ́ dáadáa wọ́n bọ́bọ̀ ọmọ agụkọ rọmọ na nọ na ya na ụkata omori osi ya ni omori ya nyaba nye ụkata nọ moto alipin nga ewata aba nga enanyikawa lọ́tí òtú òmòrí mi dọ́wọ́ orúkú òmòrí yìí dédé ro nìka owó àbàrẹ̀ ìdẹ̀nà òrìwòlì ìnáná kú pẹ̀rẹ̀ hù owó ẹ̀nì nípa ẹni kú usú owó ẹ̀nì náà ní ìmẹ̀rẹ̀ fẹ́rẹ̀ kutenyere abalị atibiti enwe ajọzọ enyi n'ikute a n'afọ kutokola abalị azibiti ebenyi kutola abalị isenasi di ebenyi ezi political position bụ ajọ n'ikuti weli enyi a ọịma na ịnasị ma ịrọ etu ahụ lọsị otu omori ni enwe ajọ aba achọ n'ikutu na. èsù di aláàjọ nìkútọ náà àyíṣe yé aláàjọ nìkútọ náà. bẹ́ẹ̀ kí kúta yẹ kúkúrú ahẹ̀kẹ́. ahẹ̀kẹ́ yọ ahẹ̀kẹ́ ó sì ọ̀nà àmì fáàmì náà ahẹ̀kẹ́ náà mo ní ká ọ sí ya ẹ̀wọ̀n àrùn ìṣò náà mo rí ìwúgbó ini qudsi ani kullukum maridun illa man fastashfuni ashfikum Aba ẹ wọn àrùn ẹ wọn nínú omori ọsẹ láfíà ẹ wọn àpò ní omori láfíà nínú kọ́ni wọn asọ láfíà ẹ ọ nínú. tí wọn bá tẹ ẹdùkú tẹ nwaanyị wọn ọ fúkọ̀mẹ sọ́ni bàtà ló mẹ́rin wọn àǹfààní sí omori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

ọrụ a iwu dị o mekwusikọ na ọhụụ na mee ma tọọ e katakata ụmụ mụrụ ido ka e nwata nzi olmulka ọ mee nnaam erere nwọrọ ma e nnaam e temi ọrụ ọrụ a ekpe a na ahụ na nba akata ewu ọrụ ewu president ya m ewere m akara seven years eh, elongation ọbasanjo na ọrịa mee third term abaa na afọ nwụrụ okwu ezikwu n'osisi na ọsọ na ọkọ ụlọ lọtị ntọ nwere imi n'eche eji ọdịdị adam ụlọ ụmụ ụmụ mụrụ ịlọtị ọnụ nke wata nze olumuru ọkọrọ ụmụ na ahụrụ enwu ewere nwụrụ ọ mara ọwa enwu ọ mara enwu ka oyi udi dị ọhụụ na ọ mara enwu n'ọnụ na ahụrụ وتعز من تشاء أمريكا نعضو بان يزيني زيني وتذل من تشاء أدو أمري دوفو زيني زيني يتن أمري نوعضو ya ete يتن نوعضو بان يصوب يتن ewo mori ewa na ukohi oziniziwe iwo sei bajize bukume inyonu na eza nyonu ya muri ini oya ini oya ya

بيدك الخير إنك على كل شيء قدير بيدك الخير إذا ما هي إن هو مريو يا نو أوارب أبو نكتة كفا بسبب سالم umuri anawo ọkọ ìrònúkú ekemede udu obere wa na sade were ewo ma ekono be were ewo ya ba ke were ewo ma re ewo ya eh Sheikh Adam rahmatullah alayhi ani lori oni Sheikh Kamaluddin rahmatullah alayhi ani lori ana yebo bani lori Sheikh Adam ba makaka e Sheikh Kamaluddin on me kono kewu inú mọ̀ ní ṣe kamaludin ọ̀nẹ́bà fọ́dà àzẹ̀ẹ́dàbáàjẹ́ ọ̀dà nínú kéṣẹ̀ ṣe adam ka ẹkọ́ ọ̀nyẹ́ ọdún ní èbè nìkẹtò iná jẹ́ ọ̀nà òzùkí ọ̀nà dáàfọ́ àwọ̀ ẹmẹ̀rẹ̀wọ́ jẹ́nẹ̀ ìyọ́ ni bá rú bá ọwọ́ lórí ìtí ìbọnwọ́ tó dáyẹ́ ni onye mere mfe ebe onye nke ọ na ọbọ ebe arụwa ọbọ bụ ebe ọsọ na obi siri ọmụ eme agbara arụwa ọ na ọbọ ihe na ebe arụwa ọbọ bụ ebe ọkịrị ọnụ n'ihe baza mọnin ọkọ mmemme kwete dị n'ishọ ihe ìṣèkádàmà tí ozo omori eyi ani difɛn wɔtɛ yɛ azhar university bana yɛ tɛnɔ yɛ ɛvɔ ɔbɔ nɔɔni nɔ yɛ sheikh adam wɛri sɔkɔm wɛri sɔkɔm wɛri instant wɛri situation ɔbɛ kò ní sɔ yɛ dɔw b'a ka bɔda kutubi lókòkò bá ịma aka awan ịma aka awan ebe nye ọdọkụ na osisi nna ya pepe dị ofe na ọnụrị ọzọ nri a na-aba pịnị ya ha e eme dọyọ poro dọba nwe nne pe ya n'etutu ka ero ụka ya eme ya kwụ ya ahụ dị na mere na arụwa nọ nọ oli e ya nọ nọ n'ọyị sọ na adị ero abaju ene na nne ba ayi omori ya ọrị aju omori ya ọrị ẹgbẹ̀jú ọ̀dùnà sọ́ọ̀bẹ̀ ìsìlọ́tún tó mọ̀rí nìyí dẹ́mẹ̀ wá kèrè ó kàyè àbáṣíyà ò máa yẹ wáyé ní ẹ̀rọ mèrè fún àmì lẹ́nu kúkú sẹ́bẹ̀ dọ́kùnmá nínú tó wọ̀n ní ẹ̀fẹ́ wà ẹ̀wọ̀n náà máa mi máa zà lóbàrẹ̀ wọn ò sirikwa odi ihu no ɔlɔwɔ mi no sirikwa adasa didi no obori kɛnɛ ɔni nyɛ tɔtɔtɔ a bɛju ɔnɔ ni bɔlɔtɔra no isi jɛtɛɛ ɔ eko omori ɛna ma roro tete bira ɛyɛ e ami islam abudu yɛ mu mu bira bɔ awu bira bɔdi awu bira adi kaya iwe kaya adi kaya ɛnyɛ ìzẹ̀ ìzọ̀ ọba ayò mú nígbà náà wà fún báyìí ó di yọ́nà máa ń bọ̀ kára rẹ̀ tẹ́ ṣé bí ní ìmọ̀ ní tẹ́tẹ́ mu bí èrè mẹ́tọ̀ lọ́tí ọ̀tọ́ mọ̀rí yìí ìjẹ́ ìkìzẹ̀ ìzọ̀ mọ̀rí àti ọmọ yọ̀rọ̀ àtàrà mọ̀rí yìí tó ti káyà ẹ̀ka kì islam yà mí bẹ́tẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ fọ́dúwà o islam ọ̀nà àti nàìjíríà mọ̀rí yà dùn àyẹ̀wò ọmọ náà mẹ́rẹ́

láti òtú ọmọdé ahẹ́kẹ́ iṣẹ́ ọmọdé kan náà ọgbọ́n ẹ̀ àti iṣẹ́ náà mẹ́ka fún jẹ́ hànámà iṣẹ́ náà mẹ́ka wọ́n mẹ́hẹ́ wọ́n kọ́ wọn ọ̀hún ẹ̀tẹ́ ìdè ìdè omúrí ànábọ̀ ọ̀fáyà ìnìyàn omúrí ànábọ̀ ọ̀fáyà ìnìyàn omúrí ànábọ̀ ọ̀fáyà ìnìyàn láìláha ìlàlá in a modern period ọ̀nà in a scientific age ọ̀nà inú mọ̀ ní iná a ṣe sáyẹ̀nsì fún àwọn ha bóde yìí fún àwọn gẹ̀rẹ̀ hẹ̀tẹ̀ ní ẹ̀rẹ̀ lóò ní pẹ̀lẹ̀ ní àkókò náà ní education náà rẹ̀ ẹ̀bọ́ mi wọn ibi education náà wáyà ibi àbí ihu yà wẹ̀ ọmọdé àná wọ́n fà ọmọ mẹ́ni àbí yà náà ani bɔbɔ de de deni rɔdi allahu anu ani bɔbɔ de de deni ini jahiliya daba nyi ki ohun tó islam yɛ ani bɔbɔ de de deni ìjọba tó mori yìí bàbɛ lódi islam ìyá bàbá tó mori nọ ni ló tó mori àkáka yìí ìtàkàdùn

ẹ̀ẹ́dá wa àrùbá bá ń bí dún dẹ́bàrà múrí múrí kìtẹ́. wọ́n mọ̀ sí mariam ni níbi ìjà anabudi mariam dẹ́bàrà múrí yìí. wọ́n máa ń mìíràn ohun ilá ní abudu kẹ́yìn sọ́sẹ̀ mọ́ báyìí wà pàríkáyé múrí enyoghị na asamahụ ọha ke amma ko kọ ba ebe na omuri wa asọghị na enene ajụwa na omuri bụ asị ọzọ sa nene ebe ọrụ ka atọ na omuri obodo atọ nisa bụ ụlọ ọnene muri anaghị ya eji ibn hatim eji akwụkwọ wee kama ka ịzọ nka ndị bọbọ dị dị jahiliya dọba ndị kọdị islam ntụ omori mebe dọkị wọn ntụ omori ehe ndị bọbọ nne ma ha ekọ n'ọyịa nini ẹnanabọ n'ọyịa enenwe nini ata ma ha ekewa dọntụ omori sallallahu alaihi wasallam aleisu yuhilluna lakum alharama fatuhilluna don ko mori ka isa na bi harama na bi nisi an ka ne ma me boro yo ne ne do bo boro me ne ne do re me boro e wo ne wa yuharrimuna alaykum alhalal fatuharrimuna isa na ka kai halal o din do de me haramu yo ne ne do re do re bo ba tin haramu ni isa na bi halal a me haramu ni isa na bi haramu a me halal yo ne ne enama ko na bo me ene wo ne ne anka ne muhammad wa wa sa fawan ne bi abin yi ka bala ya rasulullah saka he wa wa me bi wa wa sa fawa to mori ka he eh, eh fasil ka o ya ke na ya he ke wa no e bara wa mori he ke ha ka ta me me halal mori ha enya ma sa mori ba na ko

آمين آمين أما سما كمانيا سما ya ya نان يا ya هولونوا يا هولونوا يا نادا جيجين omuli ọna bọ ituhọ dọka ya yi ni ya bi ati ituhọ idi tuje ande kwata horo allahumma arina alhaqa na warzuqna ittiba'a wa arina na batila na اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف اعتقامك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهو المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا إلهنا أنت المحرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والأقل جميع الأمور وبيدك وأما مشيئتك تصارف الأقدار والقضاء المقدور وأنت أعلم بعجزنا وضعفنا وذهاب هولنا وقوتنا أنت باعودنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أضرابنا في جميع الأمور وقد وقفنا ببابك والتجنا جنابك ووقفنا على أتابك مستغيثنا بك في صرف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تأقب الدهور مما لا قدرتنا بلا تأمله ولا قوة بنا لا طله فضلا وابله وأنت الأفو الكريم والمجيد الرحيم الذي ما استغاث بك مستغيث إلا أغثته ولا توجه إليك مكروب يشكو كرم إلا فرجته ولا ناداك ضرير من أهل البلاء لا عفيت ورحمته وهذا مقام المستغيث بك والملتج إليك فالحمد لله وتضر بين يديك وكل أعنا وناصرا ودافئا لكل ما يهل بي من المصائب والأهزان ولا تجعل عظائم ذنوبي حاجبة لما ينزل إلينا من فلك ولا مانعة لما تصفنا من طولك وآمنا في جميع ذنوبنا بأرض غفرانك وفي جميع ذلاتنا وأثراتنا برحمتك وإحسانك فإنا لفضلك راجون وعلى كرمك مؤولون ولنوالك سائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجل حظنا منك الخيبة والهرمان ولا تنلنا من فلك السرد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوسع مجد من كل من تم فيه السامعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجب بك مستجد فترد خائبا أو يستعطف أحد موالك متضرع لك ويكون هض منك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رهيم برامتك يا رام الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدن من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا المتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين